ẹ kalẹ́ ẹ kátó rọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́ àmójúkúrò tí ìjọba àpapọ̀ ṣe lórí kíkó oúnjẹ wọlé ti mú oríṣiríṣi èrò wá láti ẹnu àwọn àlejò wa lórí ètò Good Morning Nigeria bí àwọn àlejò kọ̀ọ̀kan ṣe rò pé ọ̀nà tó tọ́ láti dẹ́kun ọ̀wọ́n gógó oúnjẹ ni bẹ́ẹ̀ náà ni àwọn yòókù sì dúró lórí pé àwa ló yẹ kí a máa ṣẹ̀dá ohun tí a bá fẹ́ jẹ akọ̀ròyìn wa Lydia Samson lóníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. àwọn ẹgbẹ́ awakọ̀ èrò ní ìpínlẹ̀ Ògùn ti gbóríyìn fún ìjọba àpapọ̀ fún akitiyan láti sọ àwọn ọkọ̀ tó ń lo epo tẹ́lẹ̀ di èyí tí yóò máa lo afẹ́fẹ́ gáàsì CNG akọ̀ròyìn wa Lẹ́kan Àgbọ̀ndẹ̀ ló ṣèrò fún tótó ìròyìn tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti fún àwọn tí wọ́n gbà síṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ojú ọ̀nà ní ìpínlẹ̀ Ògùn ní ó kéré ọ̀sẹ̀ méjì láti parí ọ̀nà dẹ́rọ́ ìṣàsì sí àkútè gómìnà náà ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ojú ọ̀nà náà akọ̀ròyìn wa Akeem Jimoh ló jábọ̀ ìròyìn náà láti ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ni wọ́n ti kéde ìtànkálẹ̀ àrùn onígbà méjì ní ìpínlẹ̀ èkó gómìnà ìpínlẹ̀ náà gómìnà ìpínlẹ̀ náà sì ti ń sa gbogbo ipá láti kápá àrùn náà láti láti má jẹ́ kí ó tàn káàkiri ìlú náà bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti gbẹ̀mí àwọn kan akọ̀ròyìn wa Diana Ajali ni ó ṣe àtòjọ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn kí ó tó di pé àmọ́ àtẹ̀síwájú nínú àwọn ìròyìn wa ẹ jẹ́ kí adé òkè lọ́hùn fún ìpolówó ọjà. pẹ̀lú ìpinnu láti ran ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ arábìnrin àkọ́kọ́ orílẹ̀-èdè yìí ti ṣe aya ààrẹ ìyẹn aṣòfin olúrẹ̀mí tinubu ti bẹ̀rẹ̀ sí ní pín ìwé fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì akọ̀ròyìn wa fẹ́mi afáriogun jábọ̀ pé aya gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun arábìnrin títílọ́lá adeleke ń lọ ṣojú aya ààrẹ níbi ayẹ náà ní ìlú òṣogbo níbí ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn wa fún talẹ́ ètò má gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.